ẹ kú ilé báyìí là ń kára ilé ẹ káàbọ̀ là ń kí èrò ọ̀nà lórí ètò wa ètò yín ètò bó ṣe lọ àkòrí tí a ò yànnàná dédé àsìkò yìí ni yíyan fanda lókòókòónà èmi ní lóòótọ́ ètò bó ṣe ní orúkọ mi ìgbà kan yí padà èmi ní abdulhakeem tí ọ̀la adéjùmọ̀ àjẹṣẹ́kù ààrẹ máyégún máa pèdè sún apèdè tó pegedé pélélè kédélè lè tó bẹ́ẹ̀ gẹ́ àkòrí tí mo láàmú àyànnàná ni yíyan fanda lópòópónà mo fásitì yìí pe àrò àtọ̀lọ̀fínú ẹ̀yin ọmọ Odùduwà pàápàá jùlọ ẹ̀yin ọmọ obìnrin ọ̀dọ́mọbìnrin tẹ́ ẹ máa ń rèdí ẹ fẹ́ fònà ẹ máa wá yan ẹ máa fìdí ẹ ń fìdí ọkọ̀ dẹ̀ ló súré bọ̀ yìí tọkọ̀ yìí bá gba yín aṣọ yín dáláàbò ara gbogbo ń tẹ́ ẹ rò pé ọjà tẹ́ ẹ kó sí ṣọ́ọ̀bù yín tẹ́ ẹ fẹ́ tà yín ò ní wúlò mọ́ ó bẹ̀ yín mo rọ̀ yín ẹ̀yin ọmọ obìnrin tẹ́ ẹ máa yan fanda lójú títì tẹ́ ẹ máa rìdí tẹ́ ẹ máa fìdí peṣẹ́ tẹ́ ẹ máa yan ẹ lọ dẹ́kun ẹ̀. ọkọ̀ òmẹ tó dáhùn ábọ̀ torí ẹ̀yìn tẹ̀ ń fo òpópónà láti dẹ́kun jàǹbá ọkọ̀ tó ń pa àwọn èèyàn mo ń pàṣípò yìí rọ ẹ̀yin òbí náà tẹ̀ tún àwọn ọmọ kéékèèké lẹ̀ àwọn kékeré tí ò ní séèyàn kankan tí ó mú wọn fo wa ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì ó ń pa àwọn ọmọdé yìí mo òbí ọlọ́run tó fún yín lọ́mọ yóò bí léèrè bẹ́ẹ̀ ti da àwọn ọmọ yìí jẹ́ wọ́n bàbá ọ̀mùtí náà ńgbà tó bá ti mu ìyàwó sè tójú ti dúdú àbó ọmọ tí onígun mẹ́rin ṣó ń ṣe sọmọdé da sí mùsàgbàdì wèrè làákàyè ti yẹ kò pé mọ́ ìwọ ló ń rọ́lu mọ́tò lókòókòónà ẹjọ́ ẹ jẹ́ ká jáwọ́ ká dìkun ẹ̀ kò sí èlébẹ̀ àní rí ìdúbà yìí lọ fún àǹfààní ẹ̀yin tiwa tí ẹ kì í ṣe Yorùbá ẹ gbádùn Today's title on Boshilomo Mirror of the Moment speaks about shunning or being careful of walking majestically across our highway or some of our road. There are a lot of people that when they want to cross the road, they walk majestically. Some, they, they tend to think they're psychedelic, particularly the female folk, the women, the young ladies. You see them catwalking across the highway. And some of this attitude, lackadaisical attitude, leads to accident that will consume such people or will creates a perpetual de deformity in their lives. I want to enjoin all of us to be law abiding and be extra careful when we want to cross a highway and a road. There's no sense in trying to showcase yourself as a woman or as a lady or as a man on the highway. The highway is meant for the vehicles to ply and if we are crossing the road let's be careful a ah, you rí ìdí báyìí lọ. ká fìmọ̀ ṣọ̀kan ká gbé láàrúgẹ ètò bó ṣe ń lọ kárí ayé ni ká fìmọ̀ ṣọ̀kan ká gbé láàrúgẹ káwa ó gbé kẹ́yìn ó gbé fún ìpolówó ọjà ìbáwadòwò pọ̀ àti àmọ̀ràn ìwàsórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òdo ẹ̀jọ òdo mẹ́fà àrùn ẹ̀sán ẹ̀jọ òdo àrùn ẹ̀fà àti ẹ̀fà á tún máa pàdéra bó ṣe ń lọ ó lọ òdú ìdè náà má dùn kó má bàa fẹ́ sọ̀pẹ́ omi tó dúdú ní adágún òkú kan ló ń gbé bẹ́ẹ̀ ẹ máa yọ̀ ó dàbọ̀.